ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni onírúurú àwọn ènìyàn ní ilé ọlọ́run apá kẹta a ó kà láti inú ìwé timothy kejì orí kejì ẹsẹ̀ ogún àti ìkọkànlélógún ó kà báyìí pé ṣùgbọ́n nínú ilé ńlá kì í ṣe kìkì ohun èlò wúrà àti ti fàdákà nìkan ní ń bẹ ṣùgbọ́n ti igi àti amọ̀ pẹ̀lú àti òmíràn sí ọlá àti òmíràn sí àìlọ́lá bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú ìwọ̀nyí òun yóò jẹ́ ohun èlò sí ọlá tí a yà sọ́tọ̀ tí ó sì yẹ fún ìlò baálé tí a sì ti pèsè sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. lónìí àfojúsùn wa yóò jẹ́ ìpele kẹta àwọn ohun èlò nínú ilé èyí tí bíbélì pè ní fàdákà fàdákà bó tilẹ̀ jẹ́ ohun tí a mú láti inú ilẹ̀ ó ti la ìwẹ̀nùmọ́ kọjá ó sì ti di ohun iyebíye fàdákà nítorí náà jẹ́ ohun tí a lè pè ní ohun àlùmọ́ọ́nì tàbí ohun ọ̀rọ̀ irú àwọn onígbàgbọ́ tó wà ní ìpele yìí wọ́n jẹ́ ohun tí ó ṣe iyebíye ní ọwọ́ ọlọ́run wọ́n jẹ́ ohun ìní ọlọ́run wọ́n ti la àwọn ìgbésẹ̀ ìwẹ̀nùmọ́ kọjá wọ́n sì ti di mímọ́ gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹwàá ti sọ wọn kì í làkàkà pẹ̀lú ẹ̀ṣẹ̀ mọ́ nítorí wípé ẹ̀ṣẹ̀ kì í ṣe ara wọn mọ́ wọ́n jẹ́ àpẹẹrẹ àwọn ẹni tí àwọn ẹlòmíràn ń kọ́ àwòkọ́ṣe wọn gẹ́gẹ́ bí ìwé Tímótì kínní orí ìkẹrin ẹsẹ̀ kejìlá ẹ ṣe àfiyèsí rẹ̀ wípé àwọn ohun èlò fàdákà jẹ́ àwọn ohun èlò tí ó máa ń wà nínú àgọ́ ní inú àgọ́ tí ó wà nínú májẹ̀mú láéláé àwọn ènìyàn tó wà ní ìsọ̀rí yìí wọ́n jẹ́ àwọn ẹni inú ilé ọlọ́run wọ́n mọ ọlọ́run nípa ìrírí wọn àwọn ohun tó sì jẹ́ ìfẹ́ ọlọ́run ni ó jẹ́ ìlépa wọn ní ìgbà gbogbo àwọn iṣẹ́ wọn àti ayé wọn pẹ̀lú ó jẹ́ ìrúbọ eléyìí tí ó wu olúwa ẹ lè wo ìwé róòmù orí kejìlá ẹsẹ̀ ìkíní ìwé fílípì orí kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ìwé tímọ́tì kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà ọ̀run ni ìlépa àti ilé wọn èyí ni ọ̀rọ̀ ọlọ́run fún àwọn tí ó wà nírú ìsọ̀rí yìí ẹ má ṣe jẹ́ kí agara dá wa ní ire ìṣe nítorí pé ní ìgbà tí ó yẹ a ó kó èrè rẹ̀ bí kò bá rẹ̀ wá gẹ́gẹ́ bí ìwé Galatia orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn ti sọ ẹ máa lọ sínú ayé lónìí kẹ́ máa mọ̀ wípé láti jẹ́ ohun èlò ọlá a gbọ́dọ̀ di ẹni tí a wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kí a di ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ kí a sì pinnu láti gbé ìgbé ayé eléyìí tí ó ń jọ̀wọ́ ara rẹ̀ fún Ọlọ́run àti fún ẹ̀mí mímọ́ ní abẹ́ àkóso ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo òun ni ẹ̀mí mímọ́ àti iná ẹni tí ó ń wẹ̀ wá mọ́ èyí gan ni iṣẹ́ iná ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ìwé matthew orí kẹta ẹsẹ̀ kọkànlá àti luke orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ti sọ iná ni ó ń fọ fàdákà mọ́ àdúrà bàbá ṣe mí ní ohun èlò ọlá tí a wẹ̀ mọ́ tí ó sì yẹ fún ìlò baálé ilé tí a sì ti múyẹ fún iṣẹ́ rere gbogbo. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bá wa lọ láti òní yìí bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà látinú ìwé timothy kejì orí ìkíní àti orí ìkejì ẹ máa bá wa kálọ. ìwé kejì Pọ́ọ̀lù sí Tímótì Tímótì kejì orí kìíní. èmi Pọ́ọ̀lù àpọ́stélì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí ìyè tí ó wà nínú Kristi Jésù. èmi ni mo ń kọ ìwé yìí sí Tímótì àyànfẹ́ ọmọ mi kí oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba àti Kristi Jésù Olúwa wa wà pẹ̀lú rẹ nígbà tí mo bá ń rántí rẹ nínú àdúrà mi tọ̀sán tòru èmi a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mò ń sìn pẹ̀lú ẹ̀rí ọkàn mímọ́ gẹ́gẹ́ bí àwọn baba ńlá mi ti ṣe nígbà tí mo bá rántí ẹkún tí o sun a dàbí kí n tó rí ọ kí ayọ̀ mi lè di kíkún mo rántí ìgbàgbọ́ rẹ tí kò lẹ́tàn tí ó kọ́kọ́ wà nínú Lóísì ìyá ìyá rẹ àti nínú inú ìsì ìyá rẹ tí ó sì dá mi lójú pé ó wà nínú ìwọ náà ìdí nìyí tí mo fi ń rán ọ létí pé kí o máa ru ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run sókè tí a fi fún ọ nípa ọwọ́ mi tí mo gbé lé ọ lórí nítorí kì í ṣe ẹ̀mí ojo ni Ọlọ́run fún wa bí kò ṣe ẹ̀mí agbára àti ti ìfẹ́ àti ti ìkóra ẹni ní ìjánu nítorí náà má ṣe tijú láti jẹ́rìí fún olúwa wa tàbí fún èmi tí mo wà lẹ́wọ̀n nítorí rẹ̀ ṣùgbọ́n gba ìjìyà tìrẹ nínú iṣẹ́ ìyìnrere pẹ̀lú agbára ọlọ́run tí ó gbà wá là tí ó pè wá láti ya ìgbé ayé wa sọ́tọ̀ kì í ṣe pé ìwà wa ni ó dára tó bẹ́ẹ̀ tí ó fi pè wá ṣùgbọ́n ó pè wá gẹ́gẹ́ bí ètò tí òun fúnra rẹ̀ ti ṣe àti nípa orí ọ̀fẹ́ rẹ̀ tí ó fi fún wa nípasẹ̀ Kristi Jésù láti ayérayé ètò yìí ni ó wá hàn kedere nísinsìnyí nípa ìfarahàn olùgbàlà wa Kristi Jésù tí ó gba agbára lọ́wọ́ ikú tí ó mú ìyè àti àìkú wá sínú ìmọ́lẹ̀ nípa ìyìn rere Ọlọ́run yàn mí láti jẹ́ akéde àti àpọ́stélì àti olùkọ́ni ìdí nìyí tí mo fi ń jìyà báyìí ṣùgbọ́n ojú kò tì mí nítorí mo mọ ẹni tí mo gbẹ́kẹ̀lé ó sì dá mi lójú pé ó lè pa ìṣúra tí mo fi pamọ́ sí i lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ńlá náà di àpẹẹrẹ ẹ̀kọ́ tí ó yẹ tí ó ti gbà láti ọ̀dọ̀ mi mú pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ó wà nínú Kristi Jésù pa ìṣúra rere náà mọ́ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ tí ó ń gbé inú rẹ o kò ní ṣàìmọ̀ pé gbogbo àwọn tí wọ́n wà ní agbègbè Asia ti sá kúrò lọ́dọ̀ mi tí ó fi mọ́ fúgẹ́lùsì àti hémógénésì kí olúwa ṣàánú ìdílé onísìfórọ́ọ̀sì kò ní iye ìgbà tí ó ti tù mí nínú nínú ìṣòro mi kò tijú pé ẹlẹ́wọ̀n ni mí nígbà tí ó dé róòmù ó fi ìtara wá mi kàn ó sì rí mi kí olúwa jẹ́ kí ó lè rí àánú rẹ̀ gbà ní ọjọ́ ńlá náà iṣẹ́ ìránṣẹ́ tí ó ṣe ní éfésù kò ṣe àjèjì sí ìwọ alára. tímọ́tì kejì orí kejì nítorí náà ìwọ ọmọ mi jẹ́ kí oore ọ̀fẹ́ tí ó wà nínú ìdàpọ̀ pẹ̀lú kristi jésù sọ ọ́ di alágbára àwọn ohun tí o gbọ́ láti ẹnu mi níwájú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí ni kí o fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́ àwọn tí ó tó láti kọ́ àwọn ẹlòmíràn farada ìpín tìrẹ nínú ìṣòro gẹ́gẹ́ bí ọmọ ogun Kristi Jésù kò sí ọmọ ogun tí ó wà lẹ́nu iṣẹ́ tí ó gbọ́dọ̀ tún tójú bọ àwọn nǹkan ayé yòókù àníyàn rẹ̀ kan ṣoṣo ni láti tẹ́ ọ̀gágun rẹ̀ lọ́rùn sí ẹni tí ó bá ń súré ìje tí ó lè gba èrè àfi bí ó bá pa òfin ilé ìje mọ́ àgbẹ̀ tí ń ṣiṣẹ́ lóko ni ó kọ́ ní ẹ̀tọ́ sí ìkórè oko gba ohun tí mò ń sọ̀rọ̀ olúwa yóò jẹ́ kí ìtumọ̀ rẹ̀ yé ọ lẹ́kùnrẹ́rẹ́ rántí jésù kristi tí a jí dìde kúrò nínú òkú tí a bí nínú ìdílé dáfídì ìyìn rere tí mò ń wàásù nìyí nínú iṣẹ́ yìí ni mo ti ń jìyà títí mo fi di ẹlẹ́wọ̀n bí ọ̀daràn ṣùgbọ́n kò sí ẹni tí ó lè fi ẹ̀wọ̀n de ọ̀rọ̀ ọlọ́run nítorí náà mo farada ohun gbogbo nítorí àwọn àyànfẹ́ kí àwọn náà lè rí ìgbàlà tí ó wà nínú Kristi Jésù pẹ̀lú ògo tí ó wà títí láé. Òdodo ọ̀rọ̀ nìyí pé bí a bá bá a kú a ó wà láàyè pẹ̀lú rẹ̀ bí a bá faradà a ó bá a jọba bí a bá ṣẹ̀ ẹ́ òun náà yóò ṣẹ̀ wa bí àwa kò bá tilẹ̀ ṣe é gbẹ́kẹ̀lé òun ṣe é gbẹ́kẹ̀lé nígbà gbogbo nítorí òun kò lè tan ara rẹ̀ jẹ máa rán àwọn èèyàn létí nípa nǹkan wọ̀nyí kìlọ̀ fún wọn níwájú ọlọ́run pé kí wọ́n má máa jiyàn lórí oríṣiríṣi ọ̀rọ̀ tí kò wúlò tí sì máa da àwọn tí ó bá gbọ́ lọ́kàn rú ṣa gbogbo ipá rẹ láti ṣe ara rẹ ní ẹni tí ó yege níwájú ọlọ́run gẹ́gẹ́ bí oníṣẹ́ tí kò ṣe ohun ìtìjú pamọ́ tí ó ń sọ ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ yẹra fún àwọn ọ̀rọ̀ asán àti ọ̀rọ̀ ìsọkúsọ nítorí àwọn tí wọ́n fẹ́ràn irú ọ̀rọ̀ wọ̀nyí túbọ̀ ń jìnnà sí ẹ̀sìn Ọlọ́run ni ọ̀rọ̀ wọn dàbí egbò rírùn tí ó ń kẹ̀ síwájú irú wọn ni Ẹmẹ́níù àti Fílétù àwọn tí wọ́n ti ṣìnà kúrò nínú òtítọ́ tí wọ́n ń sọ pé àjíǹde tiwa ti ṣẹlẹ̀ tí wọ́n ń mú kí gbàgbọ́ ẹlòmíràn yẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti fi ìpìlẹ̀ yìí lélẹ̀ tí ó dúró gbẹngbẹng àkọlé tí a kọ sára èdìdì tí ó wà lára rẹ̀ nìyí Ọlọ́run mọ àwọn ẹni tirẹ̀ àti pé gbogbo àwọn tí ó bá ń pe orúkọ olúwa ní láti kúrò nínú ibi kì í ṣe àwọn ohun èlò wúrà àti ti fàdákà nìkan ni ó wà nínú ilé ńlá àwọn nǹkan tí wọ́n fi igi àti amọ̀ ṣe wà níbẹ̀ pẹ̀lú à ń lo àwọn kan fún nǹkan pàtàkì à ń lo àwọn mìíràn fún ohun tí kò ṣe pàtàkì tó bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí olúwa rẹ̀ yóò di ohun èlò tí ó níye lórí tí a yà sọ́tọ̀ tí ó wúlò fún baálé ilé yóò di ẹni tí ó ṣetán láti ṣe oríṣiríṣi iṣẹ́ rere yẹra fún àwọn ìfẹ́kúfẹ́ ọ̀dọ́ máa lépa òdodo àti ìṣòtítọ́ ìfẹ́ àti àlàáfíà pẹ̀lú àwọn tí ó ń ké pe olúwa pẹ̀lú ọkàn mímọ́ má bá wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ òmùgọ̀ àti ọ̀rọ̀ òpè rántí pé ìjà ni wọ́n ń dá sílẹ̀ ìránṣẹ́ olúwa kò sì gbọ́dọ̀ jà ṣùgbọ́n ó ní láti máa ṣe jẹ́jẹ́ sí gbogbo ènìyàn kí ó jẹ́ olùkọ́ni rere tí ó ní ìfaradà kí ó fi ìfarabalẹ̀ bá àwọn tí ó bá lòdì sí i wí bóyá ọlọ́run lè fún wọn ní ọkàn ìrúkúwàdà kí wọ́n lè ní ìmọ̀ òtítọ́ kí wọ́n lè bọ́ kúrò nínú tàkúté sàtánì tí ó ti fi mú wọn láti máa ṣe ìfẹ́ rẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti ilé ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.